من الشيطان الرجيم بسم وهو الله في السماوات وفي الأرض يعلم سرهم وجهرهم ويعلم ما تكسبون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة tíra àkọ́kọ́. Àwọn ọba ọkọ̀ bá ti kó ọlọ́pàá ti di òdodo àti kó lọ́wọ́ fẹ́ lọ. Ọ̀hún ló sì lu àsìkò fún ogun tí ń sẹ́lẹ̀. Yálà ìtọ́jú ló ń fa الأرض عتيوني يعلم سركم الله عليك ولا فقد كان سني نقر وداره عتيم كان سني بابا ويعلم ما تكسبون gbogbo tẹ ń dáwọ́ ní gbogbo tẹ ń ṣe ní sẹ pátá lọ́wọ́ máa àdéhùn ẹsẹ lọ́wọ́ àti bẹ́ẹ̀ ṣe ní gbangba níṣẹ́ tàbí bẹ́ẹ̀ ṣe ní kọ̀rọ̀ níṣẹ́ gbogbo ẹ̀ pátá mọ́ ọmọ wọn. Ayà àwọn kan gbé ẹ̀dọ́ àti fi ayà ìsẹ́yìn lórí pé ọlọ́run bá ń bẹ ní gbogbo orí lọ́lọ́run bá wà pẹ̀lú dájú ọ̀dọ́ ní gbogbo orí lọ́lọ́run bá torí pé ní ọlọ́run sọ pé ọlọ́run ni wọ́n wọ́n lọ́ fi sàmà wá sí òkúta òun lọ́lọ́ báwọn ṣe ti òun lọ́lọ́ tí ń bẹ́ sámà òun lọ́lọ́ tí ń bẹ́ lòdì àgbáyé wáyé àti ti gbáà ọlọ́run ọba àdìgbọ́lá ní mẹ́rin gbogbo pẹ̀lú màá yìí ṣùgbọ́n ọlọ́ọ̀gá rẹ̀ sábà ọlọ́run ọba wà gẹ́gẹ́ bí àwọn ará àgbà ìṣèjọba sí láyé tó pọ̀ bákan náà àwọn àdìsá náà sọ́dọ̀ máa wà ní ìwọ̀sán ìjọba sí pé sábà ọlọ́run wà ثم آيات وهو الله في السماوات أو من ìtumọ̀ ká ní méjèèjì gbogbo ẹ̀yọ́ wọlé dábàá ìwọ̀wọ́ ọlọ́run samawati òun náà ni ẹni tí jẹ́ àwùmá nínú sánà bákan náà wọ́n fi ní àwọn òun náà lọ́wọ́ tí wọ́n á pè ní àbá lórí ìfẹ́. والناس أي المدعو إلها أو المدعو بالله في السماوات هو المدعو بالله في الأرض Oni ẹni tí a pè lọ́dọ̀ gbogbo àwọn ẹ̀dá tí wọ́n bẹ́ sánmà, òun nìkan wọ́n pè lọ́dọ̀, òun nìkan wọ́n pè láwùrá. Bákan náà, àti ọ̀dọ̀ lórí ilẹ̀ òun nìkan wọ́n pè ní tàbí lábẹ́ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ yìí òwò ọlọ́run sàkàwáàtì wàbíhàn àì وهو المعلوم أي المعلوم في السماوات وفي الأرض قلنا نندان توسط منه أو السماء فيه لكن الله تبارك وتعالى صلى آية فيه وهو الذي في السماء إله وفي الأرض إله قل ẹni tá a jọ sí fún tó sánmà gbogbo àwọn ẹ̀dá tí wọ́n fẹ́ sánmà ọlọ́run bá wọn jọ sí fún ọ̀nà ọlọ́run ọba ti pa láti ọlọ́run ọba ẹ̀ lọ́pàá sí ohun náà fúnra rẹ̀ ọ̀nì kára bọ́lọ̀ wọn jọ sí fún olùdí. nítorí kẹ́lẹ́ rẹ̀ lẹ́yìn kí kó túmọ̀ sí kọ́lọ́ wa ni. àbáyé jẹ́ yí àwòkáwárí kẹ́lẹ́ bí wọ́n mú kàdé àwọn lójú mi wá ti ìtumọ̀ ara ẹ̀ gbà wọn náà ní pé ká dúró lórí ìsàmáwá tí wọ́n kọ́ wa mẹ́rin yọba jẹ́ pé owó máa ń fi ìsàmáwá káwà tó bẹ̀ wọ́n ti láwùjọ yá àdámù sínú ọkùnrin wọ́n já ọkùnrin wọ́n yá àdámù mẹ́ta sí i wọ́n ní pé ìtumọ̀ yọba jẹ́ òun lọ́lọ́wọ́ wa ti bẹ́ẹ̀ ní sámà ti bẹ́ẹ̀ sámà. Gẹ́gẹ́ bá ti sọ pé sábà lọ́wọ́ bá wà wọ́n ní ń bẹ lórí gbogbo pátá àgbà wọ́n ti ní àgbéyà àyàmùsọ̀ tó ti kọ́ lọ́wọ́ bá wọ́n iye pẹ̀ tẹ̀sí gbangba ní àti tẹ̀sí ní nípa tẹ̀sí kọ́kọ́ àti tẹ̀sí gbangba gbogbo ẹ̀rọ náà wà tó ti kọ́ lọ́wọ́ bá bẹ́ẹ̀ sábà nọ wa èyí yóò ta bá tuma rẹ méjèèjì wọlé ọlọ́wọ́ bá ní ìgbàlá ní ìyá aláàmùsùn náà kù gbogbo ní ẹ̀sìn nípa àwọn kò sí ìdọ́gba mọ́sọ́dọ̀ bọ́lọ̀ kọ sí ní ipa àwọn kò sí tó yọ máa rántí bọ́lọ̀ wọn bá rí ọ wọ́n bí ọba wà tó gbogbo kò tó yọ tilẹ̀kùn máa ń ẹ̀wọ̀ tó wọ́n ti bọ́lọ̀ wọn kò rí ọ eléyìí gbígbàgbọ́ yìí ní jẹ́jẹ́ lọ sọ fún tí ó ti ní gbogbo àìsàn wa wà wọ́n àtọ́wọ́ tẹ̀sí rẹ̀ ìlànà àpárá tẹ̀sí àtàwọn ẹ̀wọ̀n nípa làtàkùn ولو ولكن كل علي رقيب لا تقولن باء ولي إذا ما قرأت ذاك يوما gbogbo lọ́sọ̀ ọba ní kí wọ́n nìkan lọ dá wà nílé àbọ̀dáwà nínú yàrá fọláṣẹ́ kò sọ̀rọ̀ òkú wọ́n sọ pé nìkan bọ̀dáwà kò sí ẹ̀dùn yìí wọ́n sọ pé mọ́tà sí ìdájọ́ ìlú sí ọlọ́sàn rẹ̀ fọláṣẹ́ kò láàyè ọ̀rọ̀ yìí sọ́pà àwọn tí wọ́n sọ yìí wà. ọlọ́run bá ní àwọn màláyíkà tí wọ́n kọ́ sẹ́sì kò sí náà mẹ́rin tí wọ́n kọ́. láàtà tẹ̀wọ́n náà bá mọ́lọ́pàá ti kọ́kọ́ wà tí ọlọ́run ọba làákà ìwé àti ọlọ́run ọkùnrin ní màá pa ẹ̀kọ́lẹ̀ ìyá tó dà. Bá ti kọ́kọ́ wà tọ́lọ̀ ọ̀hún yọ. Mọ́lọ́pàá lọ ilé ẹ̀. Àní tó òkú òun fi pamọ́ mọ́lọ́pàá pamọ́ sọ́lọ̀. Mọ́lọ́pàá pamọ́ sọ́lọ̀. Ilé lọ́ba sọ pé ìyá àlọ́ sọ́lọ́ kò wọ́jà mọ́ wọ́yà àlọ́ mọ́ àtàkùn ìwọ́jẹ́ ìṣẹ́níṣẹ́ ọlọ́run bá mọ̀. ẹni tó bá ti dáadáa ọlọ́run kò sẹ́lẹ̀ ní dáadáa kọ́dà kò tilẹ̀ wọ́n kéré mọ́ kọ́dà kò tilẹ̀ wọ́n jẹ́ pé bá kò síjà kò fẹ́ ẹ̀sẹ̀ tó ní kó síjà wọ́n. ọlọ́run wà ní gbọ́dá ní òun ní màá pa àyè ní pé màá sì ní ká sílẹ̀ náà. ẹlòmíì yọ ọgbẹ̀sán dáadáa sí dáadáa ní sèkìtì ẹlòmíì ìdàkejì ní ọgbà tuntun sí i. Kọ́lọ̀ ọ̀pọ̀ sàmàdà wa, kọ́lọ̀ ọ̀pọ̀ àdìgbàlá ni. Wà máa já sí min ayatin min ayati ọ̀sìn ìlà kánú àjà mọ̀ọ́yìn. فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون على الله عليه وما تأتيهم من آية من آيات ربهم ọlọ́run bá ọba àlefẹ́lá ní àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀mọsọ́lọ̀ tí wọ́n kọ́ tí wọ́n pa ọlọ́run ọba gbọ́ gbogbo àtọ́wá dé bá wọn látọ̀dọ̀ ọlọ́run ọba wọn bóyá àwọn àmì tí ń tọ́ka sí ìjọba tuntun ọlọ́run ọba ọ̀kan tuntun àbáwọn àmì tí wọ́n rí ní àmàdájú lórí pé ń tọ́ka sí báwọn àmì tọ́lọ́wọ́n bá àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba ni wọ́n ọlọ́run ọba ni wọ́n kọ́ ọ̀sọ́ba yá kí ni àbáwọn máa ń ká ìyẹn náà ìwò nípa èyí tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ òkúńgbọ́n tó padà bọ̀ àwọn ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbálòpọ̀ láti wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ìbáṣẹ bí ọlọ́run ọba wọn ti ń ṣe yẹ̀yẹ́ níjọ́ ọ̀gbẹ́dẹ àtìláàmà gbogbo ẹ̀ wọ́n padà wá bá tí wọ́n kábàámọ̀ máa sọ sí àbámọ̀ òní fún wọn ọlọ́run من رب مكناهم في الأرض ما لم نمكن لهم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم فأهلكناهم بقلوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين على الله الفلاني على جرب أهلكنا من قبل àwọn ẹ̀sìn pé wọn ò ní àwọn ẹ̀dá ti parun síwájú wọn nínú àwọn ẹ̀sìn pé ọlọ́run ọba ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ tí wọ́n pè wọ́n sí ọlọ́run ọba nírọ́ ọlọ́run ọba sọ síra kalẹ̀ fún wọn ni, ní lọ́wọ́ ní síra ìdí ọlọ́run ọba ní ẹ̀ wá láàrín tí wọ́n síwájú wọn àbí wọn ò rí àwọn ẹni tá a pa tọ́lọ̀ ọba pa wọ́n tí wọ́n ti síwájú yín lọ́jọ́ pé makanáàrùn ìrìn áwùjì a

wọ́n tún nípò tí ọmọ ẹ̀dẹ́ ni ọmọ ti ṣe báàlì gbogbo ẹ̀rọ lọ́wọ́ bá ti fún wa ọ̀rọ̀ lọ́wọ́ bá bá nípa láyé máa lámùkù máa kí ń lọ kù kọ́dà kí ń já sí fún wọn ẹ̀yìn kèbèrè tòmí tá à ń bá sọ̀rọ̀ ẹ̀yìn ò tí ì rí ìdẹ̀ra tí wọn. inú tọ́lọ̀ wọn bá ti fún wọn tọ́jẹ́ pé ó gún wọn gàgà ẹ̀yìn ò tí ì rí túrú tiwọn. àbọ̀dún ìka soso àgbọ̀rá ikú wa ní ìwà arákùnrin kan ní àwọn ọmọ lẹ́yìn àbíkú àwọn ẹni tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn àdébí musa tẹ́lẹ̀ kó tó ní pé dúkìá ní ọ̀dà kátà méjì. ọ̀dà ní ọ̀rùn náà ọlọ́wọ́ bá ní sọ́dá ní iná ọ̀rùn náà káàdà ní ọ̀rùn musa. báwo náà jẹ́ kan ní àwọn àjọ àdébí musa tẹ́lẹ̀ ó náà gbọ́dọ̀ wọn bá gbọ́ ìjà láti lè musa ṣùgbọ́n ọkọ̀ bá bá àyè mi ìgbà náà lọ bá yá ọba ló wọ̀ pẹ̀lú wọn mọ́ wọn máa dákò wọn sí ọlọ́ọ̀bá ní inú táàbù wàá ní náwó yẹn kò ní sí máa ní nàbà pàtí abúrú lẹ́tẹ̀mú obìnrin ọ̀sùn bá ti kú ìlú wa ọlọ́ọ̀bá ní akóyí fọ́ọ̀rù mẹ́ta sí léètọ́ pé àwọn kọ́kọ́rọ́ ilé áṣìṣe márùn-ún náà lásán àwọn jẹ́ndé ọlọ́run àti bẹ́ẹ̀ méjì. kọ́kọ́rọ́ ti dúkìá wa jẹ́pẹ̀ dúkìá wọn àwọn kọ́kọ́rọ́ rẹ̀ lẹ́yọ̀ ẹlẹ́yọ̀ méjì wọ́n bá kó jọ àwọn jẹ́ndé ọlọ́run ti bẹ́ẹ̀ lẹ́mọ̀ lè gbé. ọlọ́ba kò gbé táà ní láyé wa tá a tare da ya ɗauni dukiya ne kuka yi wanci dukiya da kuma wani da su ba ma kiwo ya zo àti táwọn ṣe ẹ̀rí nípa pé ìkàlẹ̀ àríkù tó jẹ́ ìlú ọlọ́run ti torí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n dábàá lòun lọ. ètò ìjẹ́ ìlú lórí jẹ́bi sáàbà ìfà ló wà lọ́mọ. eléyìí kò ní kẹ́ ẹ wọ́n bì yá ọlọ́run tí wọ́n ní ìgbìyànjú ọlọ́run bá ti pa wọ́n àbájá tó bá ka ààrẹ kìí ṣe dúkìá kọ́ọ́rù náà ni máa gbóhùn lẹ́rù. bí o ṣe tó bá ka ọlọ́run bá sọ pé ìjà ẹ̀ wá rí kí ọlọ́run wọn bá ti pa wọ́n tí wọ́n ti di kọ́ọ́rù náà lọ sí ẹ̀yìn ọlọ́run bá ti pa wọ́n pẹ̀lú àṣẹ tùmínú kúwà wọ́n á fi lára jẹ́ wọ́n á fẹ́ àwọn ẹni tí wọ́n lágbá tí wọ́n ní dúkìá dúkìá ọdún náà lọ́n bẹ tọ́lọ̀ bá àwọn náà yìí. ìyẹn ni pé torí ìkẹta tó ọjà nípò torí ìkẹta tó ọjà ní dúkìá torí tó kójọ nínú ọmọ nípa ọmọ òun ti wà báyọ̀ ọmọ òun ti wà báyọ̀ ẹ̀dá ọlọ́mọ mẹ́ta jẹ́nẹ́rà sọ́jà ni wọ́n ọlọ́mọ mẹ́fà lọ́yà ni wọ́n ọlọ́mọ kìíní kan kọ̀sọ́tàkì ni wọ́n mọ́tẹ́lẹ̀ òkú ìtọ́lọ̀ wa sọ. àwọn ẹni tí wọ́n ní ju ọ̀dọ̀ kó gbàgbà ọlọ́run gbogbo tó lè wọ́n máa ti sàgbà lónìí bọ́yá ni èso bẹ́ẹ̀ tara àbẹ̀fọ́ tí òjò ṣe lọ tí òjò ṣe tọ́lọ̀ ọlọ́ọ̀bá sọ fún ọ àwọn ẹni tí wọ́n ní ju ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ti pa wọn rẹ̀ lọ́rọ̀ má lẹ́m tó wọ́n ti lọ́wọ́ a establish wọn lórí ilé tó jẹ́ pé ẹ̀yìn àti establish yìí bẹ̀rù ni kọ́dà nínú táwọn ọmọ ti sẹ́ẹ̀lì ìpẹ́ náà àwọn ìgbàmí ìkọ́sẹ́kù nínú ìtìjà gbogbo wa wà ní kékeré technology wa advance tó wa rẹ̀ lọ technology wọ́n ti tọ́jú ti technology ti wò tí wò lè ṣe wò ó kéré ju ẹwọ bí wọn ti gbé àpáta. aláàlú ti pé tí wọn bá fẹ́ pálí báwọn láti ẹ̀ máa bẹ̀rẹ̀ láti ẹ̀ ṣe àtẹ̀pàdé ṣe àti ẹ̀ máa yọ wíwá. àpáta làwọn bá owó sì máa ta tó ti dìde. ọ̀tẹ́ ìkúnà ti bá lọ dúró ta. àpáta wọ́n ti bẹ̀rẹ̀ síta wọ́n ti bẹ̀rẹ̀ síta tí ó sì fi di ilé yàrá ní balọ̀ ní ibi bẹ́ẹ̀ ní apáta ẹni ó tẹ̀lé omi ìjọ mọ̀ náà. inú rẹ̀ wọ́n náà ní ìdí àwọn ẹlẹ́mí máa lọ fẹ́ wò tó máa lọ sí ìyá àwọn àgbà tí wọ́n bá tó máa lọ wò ní etí ti di láti. lórí nàìjíríà gbẹ̀mí àwọn ẹgbẹ́ tí wọ́n advance lágbàáyé tí wọ́n ti ayé yálà wọn ti kọ́ sí ní ti tọ́jọba àtẹ́tọ̀ yàbí building engineer wọ́n ní wọ́n máa bá àwọn students wọn lọ sí sports and play. wọ́n ní kí wọ́n á ní pẹ́pẹ́ dára fún àwọn fọ́tò lásán ní wọ́n tó bá wọ inú rẹ̀ di sí technology àwọn tí advanced wey dey call ojú ẹni popular day. Àtàlẹ́ tí wọ́n kọjá sẹ́yìn ìwà tó dé pé ìtọ́nà wọn bá fún wa nípa pé ti yá ayé ìlàsàn. Ó ti táwọn àti ń tàgbà rẹ̀ lọ́dún yìí ṣùgbọ́n lẹ́yìn ọgbà wọn lẹ̀ bí ọlọ́ kò jẹ́ kí wọ́n lágbára tó débi pé àkùsí tọ́lọ̀ fẹ́ bà wá sí ma. kọ́dà ọlọ́ba sọ wọn pé nígbà tọ́lọ̀ bá fún gbogbo eré ọlọ́ba ni wàá sẹ́lẹ̀ sàmà àlẹ́ ìfẹ̀dọ̀rọ̀ aṣọ òjò kalẹ̀ fún wa tójú bá tọ̀ yọ̀ọ̀dà tójú bá tọ̀ yọ̀ọ̀dà ìjọ́ náà wáyé sáàtì tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn sámá lọ wà yẹ bọ́lá wa sí kọ́ sísè máa ń yẹ ní sukùkù mọ́ wọn fún àyè. inú tọ́pọ̀ nù tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ti ti tẹ́lẹ̀ àgbákò kò sí rọ̀ nítorí yẹlé ọlọ́ba yà ti gbogbo ẹlẹ́ fún wa. wọ́n ti àná àlàárọ̀ tẹ́lẹ̀ ní ìtàkì àtúndì ọdọ ọmọ sàn lábẹ́ wọn wọ́n dàpọ̀ ni wọ́n ní ká tó omi ni omi lẹ́rọ láti sámà ìwọ̀nba àgbàdìrọ̀lá tí ń rọ̀ ìlànà ìdéhùn yẹn ní access sí ma tọ́ba ti dá àdúgbò ọmọ wa dùgbọ́ tẹ́lú sí o ọlọ́ba ní àtúnṣe yìí fún wa náà odò ní ti ń sàn wọ́n ti kẹfẹ́ sọ́lọ́ o ọlọ́ọ̀bá ti mú eré fún wa. a máa ṣe pé tí wọ́n ṣe ní ti ní kékeré sọ́dọ̀ nípa àwọn àjẹjọ́ ọlọ́wọ́ wa ní ọ a máa ṣe pé tọ́lọ̀ wa gbà wọlé mi. là ṣùgbọ́n ọlọ́wọ́ wa jẹ wọ́n lẹ́kẹ̀. ní sọ́dọ̀ wa sọ pé fa àdáṣe náà ọlọ́ọ̀bá ní lẹ́yìn wa gbàdá lẹ́yìn gbàdá ti wú eré fún ọjọ́ àwọn ti tó bẹ́ẹ̀ lórí ilẹ̀ ọlọ́ọ̀bá nítorí pọ̀ tẹ́lọ àtìkí rẹ̀ pọ̀ sí ọlọ́run bá jọ ní o ọlọ́run tí wọ́n síwájú ní ẹsẹ̀ kó jọba kan náà àbọ̀lọ̀ wọn ẹwà àwọn eléyìí wọ́n ń tẹ́lọ ọlọ́run ti fún wọn lágbára lórí rẹ̀ kọ́lọ́ ní ìta fún wọn ká àti ìfẹ́ ètò ni òjò rọ́ọ̀kù wọn wọ́n ń gbé wọn gbádùn tó jẹ́wọ́ gbàgbọ́ náà dáadáa ọlọ́ba ní pàṣẹ náà ọlọ́ba ní ẹ̀yìn wàá gbà náà làwa pàwọn làjà wọn yà tó ní kí ni nínú rúbi torí ẹ̀sẹ̀ tí wọ́n ń dá ẹni àbáyé nǹkan yìí bàbá tó lọ́dún tí wọ́n àjáwò ẹ̀jáwá kí ni wọ́n fi sọ abúlé bẹ́ẹ̀ níbi ẹ̀sẹ̀ ti dá. Aburú rẹ̀ ọwọ́ individual àti community. Ilé ló jẹ́ pé ọ̀ràn ẹ̀yàn ló jẹ́ tẹ́ ẹ bá rẹ̀ ti ń dẹ́sẹ̀ kẹgbẹ̀rẹ̀ lọ àtàlọ́ òkú. Torí pé ẹ̀sẹ̀ rẹ̀ ó lè kó bẹ́ẹ̀ lómi láyé bíi ọlọ́ba lè yàn bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé a fẹ́ tí ọwọ́ tí ọ̀fẹ́ tó àmọ́ ìṣẹ́lọ̀ ẹ̀dí ìṣẹ́lọ̀ ó lè má pa lórí òní kan tí ìnà ọlọ́wọ́ bá dé tí ìnà ọlọ́wọ́ bá dé ẹ̀dí ọ̀wọ́ tí ọ̀mẹ́sẹ̀ ó lè kàn ọlọ́ba lè bàtà dáhùn pẹ̀lú òbí wà ń ìbáyìí ọ̀rọ̀ náà kọ́lọ̀ bá dà pa wọ́n rẹ̀ a sì dáhùn ní ìyẹn kan rọ́pò wọn kò sí tó dàgbà lọ́wọ́ ọba lọ. tọ́ba wu ọlọ́wọ́ ọba kú ẹ ti bẹ lórí yìí pẹ̀lú ọlọ́wọ́ ọba ni wọ́n máa jẹ bẹ́ẹ̀ mọ́ lọ́la àti báwọn ẹ̀rù yìí dé tí wọ́n máa jẹ. aláàbí máa dárí ká àgbà ìgbà àti kí ní kí ni wọ́n tó rà. ṣé ọ̀rọ̀ wa ló gbé ọjẹ́ nǹkan bàbá rà? jẹ́ni pé ọ̀ láàárín ìjọba ó sì fi ẹ̀mú pé bí ọmọ náà lọ́ba ti mọ́ ẹlẹ́. àwọn olùmọ́ ní ọlọ́ba láàgbá wọn àjọta dìde lẹ́yìn tiwọn àwọn àjọta agbẹ́dìde náà àwọn náà sẹ́lẹ̀ ọlọ́ba tó kù jẹ́ kí àwọn náà yà. àtúntọ́lọ̀ ọba tí ọba tí ìṣẹ́jọ́ tí ó jẹ́ òun rẹ̀ yá lò ìṣẹ́jọ́ bọ́lọ̀ àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n sẹ́lẹ̀ ọlọ́ba dá àwọn ẹjọ́ wá lẹ́yìn wọn náà kọ́ ọ́dá ti rí àpò wọn. alábòmí ti àwọ̀lí tó máa ń jẹ́ ọmọ wọn káàkiri gbàdá ti gbàdá fún àdúgbò nìyí. ọlọ́ọ̀ká ní ǹjẹ́ àwa jàwọn ẹni àkọ́kọ́ yà fún àwọn kọ̀ọ̀kan náà àjàwọn yà àwọn ẹni tí wọ́n tẹ̀lé wọn náà tí wọ́n gbẹ̀yìn wọn nígbà àwọn náà tẹ́lọ̀ tọ́lọ̀ bá ti tọ́jà wọn náà yà. Allah bani kadali kada faru bi mujrimi baida ma ja seria bu bu bu kieda oh, o muselo Allah wa ka Allah wa bani kadali wa la nasanna alayka kitaba rabbika wa qawli fa la rasulun bi ayyi فقال الذين كفروا إن هذا إلا سحر ọlọ́pọ̀ ọba ní tọ́lá nínú ayé tí wọ́n ta pọ̀ àìkí ń sọ̀rọ̀ bí àwọn ìgbèrè sáàdì sọ̀rọ̀lọ́wọ́ àríwọ̀sánà tọ́lọ̀ bá gbé dìde láàrin wọn tọ́jọ́ àná àti táwọn tòní náà bí ọkùnrin wọn ṣe di kí èyí gbogbo ó ti lè kí wọ́n lóòótọ́ tó wọ́n sì máa ma wọ̀ ní tẹ̀lé. torí kí ni o torí mutumutu torí ìgbéraga ìgbéraga ni etí kéèyàn tẹ̀lé òdodo yẹ́bá ní sọ̀tọ́ àìsàn ọ̀sẹ̀ ti bá yẹ. wọ́n yà túbú bọ́kùrọ̀ ká ọ̀hún ti nà. Ìdí jẹ́ ìgbéraga. Ọ̀nà ni kó o kọ́ ọ tẹ̀lé kó sì mọ bójú tẹ́ bẹ́ẹ̀ lọ àmì. ọlọ́wà sọ fún ní pé wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ ń kẹ̀kẹ́ káfẹ́. tẹ̀lé wọn bá kúrò ní ìrọ̀ yìí ọ̀hún kà fún ọwọ́ pẹ̀lú ìrọ̀ ọlọ́wọ́ bá tó bá jẹ́ pé ìgbé kan odidi la sọ̀kalẹ̀ láti sẹ́mọ̀. fíìsì sọ asọ̀wé ìkalẹ̀ asọ̀tíra ìkalẹ̀ nínú kàtà àkọ́kọ́ sèpọ̀ gbogbo tá a bá lè kọ̀ọ̀kan sí sílẹ̀tì ní àwẹ́ ni awọ ni tí wọ́n fi kọ̀ọ̀kan kọjá pé nù rẹ̀ láti sọ tíra ìkalẹ̀ tí wọ́n rí látọ̀dọ̀ ọlọ́run ti sọ̀kalẹ̀ kọ́dà àbáláwọ̀ tó wù bí àìdí tí wọ́n ti bọ̀wọ́ kàn dá ọtọ́ sí ní ìbá pé ní ìtọ́lọ̀ bá sọ̀kalẹ̀ ọlọ́ọ̀bá ni làkọ́lẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ sọ̀rọ̀ àwọn èkèrè tí wọ́n bá wọn sọ pé wọ́n rí nǹkan sọ̀kalẹ̀ wọ́n kọ́ mọ́ wọn kan èmi wọn pèjọ lọ ìtẹ́lẹ̀ wọn lọ́ba nípa àtẹ̀sọ́kalẹ̀ ní tíra tó wọn kọ́ tí wọ́n kọ́ àbáyé tí wọ́n bá wọn wí kí ní hàn láti láti kọ́ bí wọ́n yà wà láti gánì ìdánidálẹ́ ọ̀gá di arúgbó ọlọ́ba ní ọba kọ̀ lọ. eléyìí àwọn alábáwọ̀ máa fẹ́ ní àǹtàtú wọ̀lọ̀gbọ́ àǹtàtú wọ̀lọ̀gbọ́ falikewule gbọ́dọ̀ kọ ọba kùdẹ ẹkọlẹ ẹbí ti wọn lọ ẹnu ogbó lọọkan ọba ló kú pẹ̀lú lọọkan aláwọ ni ọ̀rẹ́ mi kó orí yìí lómi ti rú nù dẹ kí ni náà alákọọkọ ni àtàlì àtàlì ọkọ ìtura ni àtàlì é que ní a ewúrẹ́ ewúrẹ́ kù wọ́n bá jiyàn wọ́n àwọn ọmọdé ẹwọ́n náà gbọ́ wọ́n jiyàn á ní káàdì káàdì mọ̀ ní ewúrẹ́ ní àbáta káàkó kò ká sọ lù ní ní rù tọ́ba tẹ̀tẹ̀ rẹ̀ sáré ọdíjì ni o ọdẹ wúrẹ́ tọ́ba kò ọdíjì ni o ó dáta ọba wọ́n kò wọ́n máa ń lẹ̀ ṣé ọba kò ọba lù ní ma tó ní pé àtàjọ ní wà láì ewu rẹ̀ kọ̀ọ̀bá kò sí. ibi tí wọ́n ti ń tẹ ẹ̀yà ọlọ́ọ̀bá ti kí ọlọ́ọ̀bá ọba wọn bẹ̀. ọlọ́ọ̀bá ti lẹ́nu pa àwọn àdúgbò tí wọ́n ti wá sí tí wọ́n bá ẹ̀ẹ́dì wọn lọ tí wọ́n bá ẹ̀ẹ́dì wọn ti yẹ̀yẹ́. ẹ̀ẹ́dì àtẹ́bí ọlọ́ tó ní pé wọ́n máa ń sọ ọ̀rọ̀ sí tí ò sí gbọ́ sí ọ mọ́ fara yà wọ́n fọkàn àwọn ẹ̀kọ́ ṣe lọ́dọ̀ wà náà wọ́n òun jẹ́ nítorí ìdílé kò túmọ̀ sí káwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún ọ lónìí àwọn ni kù jẹ́ o wọ́n láì fi ní kó kù jẹ́ àbíkọ́lọ̀ wọ́n wá sí ìjẹ̀dá kó sí dájọ́ lórí rẹ̀ kí ẹ tẹ̀sẹ̀ rí rẹ̀ fún kọ́lẹ̀. ibi tí wọ́n sáré òtún wa ní sọ́wọ́ fún wa pé ìlétú bọ̀ wà náà eléyìí ọ̀rọ̀ bàbá kọ́ àti rẹ̀. Lọ́wọ́ tó kó kúra kó ń kọ́lẹ̀. Wàláì òun kọ́lẹ̀, wàláì òun kọ́lẹ̀, wàláì òun kọ́lẹ̀. Kò túbọ̀ sí kankan. Ṣùgbọ́n ní tí wàá lọ sí wàá nílẹ̀ nípa tó bá jẹ́ kó ní bá tọ́ kọ́ lọ ní tó bú wá kúra tó wà láì òun ní bàbá rẹ̀. Tó ti tọ́kàn rẹ̀ wá. Káwọn gbàgbé kọ́mọ́tẹ̀ tọ́kà sọ́dá ìlú yà á ń tọ́ tọ́lọ́ ti bẹ́ẹ̀ lóye la lẹ́kọ̀ọ́ fi àìmọ́ ẹ̀ wá ó ti máa ń la ìdílé ọ̀la sọ tó tọ̀ kàn wá ìnáwó àtọ̀lá kàdé farabalẹ̀ tó wà láǹtẹ̀ báyìí ìdílé ọ̀la bá yẹ kó kẹ́ gbà padà ọmọ bàbá rẹ̀ ní ọ̀dọ̀ látàkó síbẹ̀ ìwádìí yàtọ̀ sẹ́ni tó búra kó wò ní súnmáyàwó rẹ̀ mọ́gbà níyàwó rẹ̀ ti dà bí bàbá bí bí bí bí ìyá òun ọ̀kan nílé òun bí a ò lè yíwò yàrá ní ti ìwé yàtọ̀ sí tààtù mi gbogbo yìí ọ̀la ọ̀tara ọ̀la ọ̀tara اللهم اغفر لنا من خشيتك ما تكون به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن يقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم